وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو الله وبركاته àtọ̀rọ̀ ẹ̀ṣẹ́ àtúnṣe fún àdẹ́gbọ́ Muhammad tí ìṣẹ́ àtúnṣe náà kí ní wọ́n bá tó bá gbogbo àwọn ará rẹ̀ àwọn ìyàwó rẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ àti gbogbo tó bá ń sọ ìlànà wọn. Pẹ̀lú ìrọ̀lẹ́ ọlọ́pàá, a máa tẹ̀sí síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa tí a ṣe lọ́nà síra àfíkàtọ̀ sálá àbíkáàbọ̀ àlè ti àbókò tí máa ní. Àwọn nǹkan à ń bá lọ níbẹ̀ ó ní àwọn nǹkan tí ìwà fún tó fi rinlẹ̀ nínú tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọdún ìyá ìyá wọn. níjọ́ wo a sọ̀rọ̀ pa alùbáhà ìgbénibidé ọjọ́ ọdún ìyá ìyá wọn tí ọlọ́run ti ká lu ìgbé àgbọ̀dọ̀ nígbàgbọ́ ìgbé kiri. torí báyìí nígbàgbọ́ sí yóò fẹ́ràn ní kékeré ọlọ́ni záàmà lẹ́ní na káfàrú àlà yorùbá àbú àwọn tẹ̀sẹ̀ ní rò pé ọlọ́run ní bá wọn lè bá wọn bá tuntun bá kólíkàlà ọ̀rọ̀ bì í látọ̀wọ̀ àtúnná tí wọn látọ̀nà tàbí nàbí wọn àmì fún bàbáàlì kà hálà mọ́ ìlòsí rẹ̀ ọlọ́ni àádọ́ ìdíje èyí tẹ̀sẹ̀ ìdíje nìkan. àbùkùnrin ní ìwòwò gbogbo tẹ báyé lò eléyìí ni rọrùn fọlọ́run torí lè mú yàn fẹ́ dáàbò ẹ̀ nípa rọrùn èmi ló ló ti bá wa máa gbé dìde ti wá jù báyìí ọlọ́ni dìde ẹ̀ṣẹ̀ wò pọ̀ tó ṣe bákan náà bá ti kọ́ kọjá òní àdìsífáàbù ìṣirò àti ápáfẹ́ fọ́ọ̀ gbẹ́ngàlùkù ìgbà orí iṣẹ́ rẹ̀ àti àfẹ́rọ́ ìgbà orí afárá kàtàlẹ́ tó ti lọ nínú rẹ̀ fún wa kọjá afárá tó fẹ́ lẹ́nu lọ bákan náà tó ń ti lọ bákan náà almizan òṣùwọ̀n máa fi wọn ṣẹ́ tí ọlọ́mọ àtúntàn wọn sára fi ọkọ̀ rẹ̀ fún alimọ̀tò ọkọ̀ rẹ̀ á àti àwọn àyè nínú àgbọ̀ àárín tòlí. a máa tẹ̀síwájú lórí àlàyé yìí nípa tí yóò ṣẹlẹ̀ lọ́jọ́ ìpínlẹ̀ àlùfíàmù nínú rẹ̀ ní àṣàfà àti ìṣèpẹ̀lú. بكان شفاعة رسول الله صلى الله عليه وآله وسلم لأهل الكبائر من أمته ìṣìpẹ̀tánà bí ó ṣe fún àwọn àrùn kàbáyé àwọn ẹlẹ́ṣẹ̀ ńlá àwọn fẹ́rọ́lù àwọn ẹ̀sẹ̀ kúkú nínú mọ́tò nínú àwọn ọmọlẹ́yìn nínú àwọn ọ̀dọ́. Abu Usman As-Sabuni wọ́n tẹ̀síwájú lórí àlàyé wọn ẹni wà yóò mìnú ààlùsí ni wà tún nà sí ibi ṣàfá àdùrọ̀kú lè lá ìsọ̀lọ̀mọ́ àríwá àlèwà sọ́lám bí kó bí níbi ààlè tàwùkì wọ́n ní àwọn ààlùsí àwọn tí wọ́n jẹ́ ní ẹ̀sìn wọ́n tí wọ́n tẹ̀sìn wà tún nà àwọn tí wọ́n gbá tún nà mú tá ti ń lò ó wọ́n ní onígbàgbọ́ ìṣàfà àbẹ̀rọ̀ fún lẹ́la ìfọlọ́gbà àlẹ́wọ̀ sọ́gbà sí ìfẹ́ alẹ́gbọ́ àmọ́sàkọ́ ìka ìfẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ fún ọba wọ́n nígbàgbọ́ sí ìṣìfẹ́ yìí ìṣìfẹ́ wo tí ó ṣe fún ni mú níbi àdìsàwọ̀ṣì fún àwọn ẹlẹ́ṣẹ̀ nínú àdìsàwọ̀ṣì yìí àwọn mùsùlùmí àwọn alùmọ̀wá ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí fún iṣẹ́ lẹ́wọ́ àwọn sáréjì oṣù tẹ̀kọ́ yìí àwọn àrùtún náà ti wà ìdààmú àwọn onígbàgbọ́ ìyẹn ni pé àìgbà eléyìí gbọ́ lórí ẹ̀kọ́ lágbo náà. ẹlẹ́sẹ̀ nínú tó bá kú tí ò bá tó bá lórí ẹ̀ṣẹ̀ yìí tí èsì pẹ́ lẹ́bọ tí èsì pèpè yìí. a gbọ́dọ̀ gbà pé ní ìsìnkú àná tí ó bá jọ. wà mú sẹ́kì mi ní kẹ̀dí ọ̀ àtàwọn tó kó sí ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn tí wọ́n dá ẹ̀ṣẹ̀ ńlá káwọn wọ́n rọ̀dà pẹ̀lú kábàtì sọ̀tẹ́ عن رسول الله صلى الله عليه وسلم gẹ́gẹ́ bí àwọn èrò tó fẹsẹ̀ múlẹ̀ sí ti wá tó ti fi rinlẹ̀ pé ànábì ó sì fẹ̀ fún gbogbo àwọn alùpàbá ẹ̀ àwọn ẹlẹ́sẹ̀ ńlá nínú gbogbo ẹ̀sẹ̀ nínú àwọn ọmọlẹ́yìn ìṣùkà ànábì ó mọ̀ bá wọn. eléyìí gbọ́dọ̀ bá wa nínú àdìsọ́kàn wa agbọ́dọ̀ nígbàgbọ́ ní ṣàdíkù àkọ́kọ́ tí afọ̀nṣẹ̀ tí ó wà lábẹ́ ọ̀rọ̀ yìí ní àdíkù náà ní àkọ́bárọ̀ náà àbúrú sàáyìn bọ́lá hàmdùn abu sa'id kuma abu sun ko wani ne wannan wa ka bani abu ba'ana abu hamid bin ونرجع لنا حدثنا أحمد بن يوسف السلمي حدثنا عبد الرزاق أنبأنا معمر ثابت عن أنس النبي صلى الله عليه وآله وسلم أولي فاك عليه الدين حديثي الله أبو عثمان الطبولي رحمه الله تعالى حديث يانا بلغه أنس ومالك anẹ́sì sọ pé ní anẹ́sì ní ṣàfá àti ìsìnfẹ́ mi ní áfíríkàbá èrè ìmọ̀lì yóò mọ̀ fẹ́ fún àwọn ẹlẹ́jẹ̀ ńlá nínú àwọn àjọ òní ìṣèkẹ̀ yóò bá wọn ìṣètò máa bá wọn ẹlẹ́sẹ̀ ńlá nínú àwọn àdúgbò mọ̀lẹ́. àkọ́kọ́ kí náà ń pè ní àlùkàbá ẹ̀ṣẹ̀ ńlá. bákan náà èwo ni wá sí ńlá sọ́pẹ́ àpọ̀gá èrò àwọn ẹ̀sẹ̀ bí alùpùpù ní ẹ̀sẹ̀ kéékèèké èwo la alùpùpù kéékèèké. ìpín ẹ̀sẹ̀ sí méjì pé ẹ̀rí ti ẹ̀wá fún ọmọ ẹ̀ jáde kàkiri ọ̀hún ṣé ìwá fún bẹ́ẹ̀ ni ẹ̀rí wá nínú Al-Qur'anul Karim ìfọ́nàwà sọ́nàwà tààlà tí ó ní àwọn ẹni rí ọlọ́nà àti ẹ̀dínà ìsẹ̀lú rẹ̀ kàbá ìrọ̀lú ìwà ìfàwà ìjà ìlà àwọn ẹni rí wọn a máa jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ìwà burúkú iṣẹ́ burúkú àwọn ènìyàn a máa jìnà sí ìlà lámà àyàfà àwọn lámà àwọn kéékèèké ẹpá wọn náà ní rọ́dù gẹ́gẹ́ bí ìjọmọ ènìyàn ẹgbẹ́nu ní hadithi àbínú àyà alkùhánì ọlọ́run pé àwọn ẹ̀ṣẹ̀ kan ní alkàbáyà ó ní pa àwọn kan ní lámà àwọn lámà wẹ̀ náà bá ń pè ní kíni àkọ̀báyà ẹ̀ṣẹ̀ ńlá tó wà là ń pè bẹ́ẹ̀ pé àwọn èyí ò ẹ̀ṣẹ̀ ńlá ni ọ̀rọ̀ àpá pọ̀ lórí ẹ̀ jàǹtẹ̀rẹ̀rẹ pẹ́nu sí àgọ́yé òun ẹni pé ẹ̀ṣẹ̀ ńlá òní tábà ti rí ìjẹyẹ ní níyà tẹ́sìn gbé wá pẹ́ bá ti rọ́ọ̀lẹ́lẹ́ ìyà jẹrìí ní ọjọ́ àfi mọ ẹ̀ṣẹ̀ ńlá ni ó wà gẹ́gẹ́ bí àwọn àpá àti sọ alimam almawaridi wọ́n ní alìkẹ̀bí ọ̀rọ̀ fún nípa pẹ̀lú ẹ̀ṣẹ̀ ńlá mọ áwùjábà lẹ́hàdà òun ni bí ó lè fa ìyá agbùn bí kéèyàn ti sì náà jẹ́ ní tó bá nílẹ̀ kó ṣe tọ́lọ̀ ẹ̀ bá dọ́dọ̀ adájọ́ tí e bá tàbí lékọ́ tí e fọkùnrin tó náà níyàwó ẹ̀sìn pé wá pé ká fún ọ ní ẹgbàá ọgọ́rùn-ún káyọ̀ sì rí kó tó jẹ́ àlékún lójú fífọ́. tó wá pé abilékọ ní àbọ́kùnrin tó náà ti níyàwó ẹ̀sìn àrọ́jùmọ̀ fún ọ yẹ pé ìdìbò fún ọ pa ẹgbẹ́ pàtàkì bí ẹ̀rí ìyàtọ̀ nǹkan yìí hajj là ń pè eléyìí ló bọ́ sábẹ́ kàbá èròkò náà àwọn ẹ̀ṣẹ̀ ńlá bẹ́ẹ̀ náà ni ẹni tó jalè tọ́lọ́ ń sọ pé ní wà fárí kó wà fárí kọ́kú pàkótọ́ irú àìdíyà fún mi ẹni tó jalè lọ́kùnrin àbí lóbìnrin yóò ní lèdè tí ó gbé wọ́n yẹ bá dọ́jọ́ adájọ́ ọlọ́run ní ẹgbẹ́ wọn lọ́wọ́ eléyìí a rí ìyà fún yìí tí ẹ ti gbé kalẹ̀ sáwọn tí a kù yóò mọ̀ jẹ́ kí a gbọ́ pé ní ìjálẹ̀ o inú pé ló wà jẹ́mọ̀ ní àwọn kàwá ẹ̀. àwọn kàwá jà ilé ìwà ayé ìdè abáàtì ẹ̀ rí ìjẹni níyà kan. àbí ìlérí ìyà fún ni lọ́rùn pé tó bá ti báyò ìlérí ìyà báyìí ní bẹ fún tọ́nà ti sọ pé òun jẹ níyà nínú alukùránì láti rí ní àbí lọ́rọ̀ ànẹ́gbà Muhammad àwọn pé nǹkan iná kàbá ìlú ní tó tún ẹni ká wá tán lẹ̀ ànẹ́gbà Muhammad ọ̀sọ́lá ó ní ìtọ́lá tó mọ́mí ìlà àdọ́lá tó pàápàá yìí akọ́ mùmìnì mùmìnì òdodo odó dédé yóò máa lé ìdajì ojúgbó rẹ̀ túnmọ̀lá alìkàmẹ́yìn láti dájọ́ ojúgbó wọ́n á mọ́ lọ olédé kókó fẹ́rẹ̀ ọmọ asfalami alìkàmẹ́yìn tó bá ti lọ ọdún kókó fẹ́ lọ fàfinnáà anábìnrin náà ni lọ ẹ̀pẹ́ ìlérí ìyàfún ni ẹgbẹ́ ní ọ̀rọ̀ tí yàn wá tọ́lẹ̀ kí ìdájọ́ rẹ̀ irú ẹ̀tẹ̀ ó ní ìran kàbá àmì ilé ní ọmọ ìlúpẹ́ àwọn ọmọ òkú wọ́n sì máa tẹ̀sẹ̀ bọ́tẹ̀ tọ́ba dé ní ẹni tí òkú ti ní alẹ́ bìbí dé ń bò mí nínú òkú yìí lè àlékún yẹn ó máa ṣe kí ni yóò tún máa bá wọn. nígbà tá a ti di pé nǹkan yìí lè fa ìyà fún ni náà lọ́rùn a lè pe ni nínú àwọn kí ni náà kàbá èrè pọ̀ náà lò. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn ẹ̀jẹ̀ tí a máa rí pẹ̀lú tó bá ti ṣe léyìí o ìyà báyìí ni ń fún ẹ̀rí. àlèmọ́ fún àfíyà àwọn náà sọ ọ̀rọ̀ tí ẹni bí alikabayo anáà kúrò máa fúyá ní yújáde fi àádùn ìdúnìyà ẹni jíjẹ kabayo lòun náà ní báárí ìyà kọ́kọ́lọ́ ń gbé àkàlẹ̀ fún láyé pẹ̀lú wa ti ṣe báyìí o ẹ̀dá tẹ̀lé abáyé lọ ẹni tó mu sí ẹ̀ṣẹ̀ lẹ́gbà ágbé náà kabayo ẹni tó jáde ẹ̀gẹ́ lọ́wọ́. bákanáà áwùtàwà ọdún bìnárì tìtì ààtọ̀rọ̀ àbárí àdéhùn yàánà ọlọ́run àwòláàna àbí láàánà ìgbéjìnà síkẹ́ owó àfíríkà láàánà lọ ọlọ́run tẹ́bílẹ̀ díbádíbá anabi láàánà lọ olùwà ọ̀sílátà wà ní mọ̀sàwòsílà wà lọ́wọ́ àṣímọ́tà wà ní mọ̀sàwòsímọ́tà anẹ́bí lẹ́ni tí fi rún kúrò àtẹ́sí bá fi kún ẹni tí ya kàtún sí yàn lára àtẹ́sí ó ń bá yà ọlọ́run ti gbé wọn jìnà sí kẹrẹ̀ bàtà tí lánàá yà wọn pé ikẹ́ yìí ni yàmá nínú àwọn kàbáyé nínú àwọn kẹta fún ọmọ kàbáyé àti àwọn àlàyé mi sí àwọn àbáṣe tí ó yẹ ká máa sọ pé yà láàrin ẹ̀ṣẹ̀ ńlá àbí ẹ̀ṣẹ̀ kékeré ẹnìnú ààrẹ náà ni pé káríkọ́ ọlọ́run bínú sẹ́ni tó bá ti báyìí ẹ̀rẹ́gbẹ̀rún tọ́lọ̀ tó lánà ẹni kánú ọtí wọ́n lè pé lánà ń wá ọlọ́kọ́ mọ́rọ́ wàṣàríbà ha ẹ̀ntí àti gbogbo ẹtí wọ́n lọ́wọ́ bẹ̀ ọlọ́run ṣẹ́bílé bákan náà ó náà ní الربا آكل الربا وموكله ومعلوم شبلي وكاتبه وشاهديه gbogbo àwọn ìṣẹ̀bá yàrá fi gbáǹkọ́gbé ẹsẹ̀ òun ni wọ́n àìsẹ́ ìlú máa jẹ́ gbáǹkọ́gbé ẹsẹ̀ òun ni ìyàbá bá fi rí pé ní ìdájọ́ kan wà tọ́lọ́ ti gbé lẹ̀ bẹ́ẹ̀ tó bá ti ṣe ẹ̀sẹ̀ tó bá ti rí tó ti ní ìdájọ́ kan tọ́lọ́ ti gbé lẹ̀ níyà tí ó máa jẹ́ pẹ́ni tó bá ti ṣe láyé àbí ìlérí ìyà tí wọ́n wàá pàdé lọ́run ìgbẹ̀kùn àbí ọlọ́run ti tẹ́bi lẹ́yìn tó bá ṣe báyìí àbó ti bínú sí àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ká máa ti ń jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ẹwà rí ẹ̀ṣẹ̀ kékeré gbogbo ẹ̀ náà ni ó dáhùn ọ̀nà ẹ̀ṣẹ̀ kékeré nìyí o téèyàn máa ṣe àwọn àbá àjẹkọ̀yà pé kékeré náà ẹ̀rọ téèyàn fojú di ní òjá wọn bẹ́ẹ̀ kí ni wọn padà dì ó ti la inú àwọn ẹ̀ṣẹ̀ kékeré wọn làwọn ti àbámọ̀ òun náà ní sí àbárí hásù fún pé ìyàbá ìrọ̀lọ́run gbélé pẹ́ tó bá ti dé láyé àtòrí wàhálì fún àkẹ́rọ̀ ìlérí àfẹ́ tó bá ti lọ́rùn àbí pé ọlọ́run láàánú ẹni tó bá ṣe àbójútó lónìí eléyìí òun ni àlàyé àwọn àfáà lórí ẹ̀ ẹ tó bá wá sí ẹ̀fẹ́ ńlá bí kéèyàn pààyàn ẹgbẹ́ náà alùpùpù ọlọ́run tó bá wọn ọba mùsùlùmí ọlọ́run bínú sí ọlọ́run ti pé jìnnà síkẹ́ rẹ̀ ó ti pèsè ìyà lágbára lẹ́dẹ̀ẹ́ ẹ̀tọ́ bá tẹ̀sẹ̀ ńlá ọpá yẹn ni ó mú sí ni ó lè sì náà ni ó jalè ní ìtorí ilẹ̀ pẹ̀lẹ́rìí tó yẹran tí ò ní pé tó bá jẹ́ mùsùlùmí ni tí e bá tẹ̀fẹ́ bọ́ lóye yóò sì sọ ẹ̀fẹ́ náà ẹ̀dẹ̀ lọ tí ní ó máa jẹ́jẹ̀ náà mùsùlùmí náà ṣe pé hadithi yìí sánẹ́bí gọ́ọ̀mẹ́ntì pé ṣàfá àti ìṣìpẹ̀mí ó máa bá lè áàlè lè kàbá é mínú mọ́tì àwọn ẹlẹ́ṣẹ̀ ńlá nínú àwọn àlùmọ́ mi káìpẹ́kẹ́fẹ́ rí ni wọ́n ní ìṣìṣẹ́ ní bá wọn kí ẹ bá fi parapàlà yẹ níwájú ìbẹ̀rẹ̀ láti ààlà àbá tí wọ́n sọ fún wa pé àkùbára náà abu ali zahir bin ahmad أخبرنا محمد بن مطيب الأرجياني حدثنا الحسن بن عرفة حدثنا عبد السلام بن حرب الملائي عن زياد بن عن زياد بن خيثمة عن نعمان بن قراد عن عبد الله بن عمر قال يبي سنة علي parí lọ́dọ̀ dání abdullahi ọmọ umar rẹ̀dí aláàbàárà àdúgbò olúwa ní àdúgbà muhammad ọ̀túnlá ń sọ báyìí pé ní ògiri tó bẹ́yìn na ṣàfà àtẹ́yìn àpò bẹ́yìn na ṣàfà àti àbẹ́yìn na ayé ní kò látàkù ọmọ ti jáde wọn kún mi ní ọkọ láàrin kàdéjì kan ọkọ àkọ́kọ́ ni pé tẹ́kì ìṣìpẹ̀ wọn kún mi ní ṣìpẹ̀ sí ìdáná nìkan ṣìpẹ̀ ní àbí wọ́n tẹ wọ́n sì pẹ̀lú gbogbo àwọn àdéhùn rẹ̀ kí á fún ọmọ lọ sí àlùjànnà. Kòròkò agbáni ẹ̀ ọ́fíìsì méjì wà wájú ànẹ́bì. Ṣé kọ́ ti pẹ̀lú tẹ lọ́rùn ni? Àbí kọ́ mọ́ ti pẹ̀ káfà wo àwọn ẹ̀jọ́ rẹ̀? Kádà wọn tí méjì sí apá kan wọn jẹ́kiri kó mọ lọ àlùjànnà. Fàkàtù ṣàfà ànẹ́bì ni mo bá ta ètùtù mo kà lẹ́tà ìyẹn ni mo mú. ní anaha àhámú wà á ti fa torí pé ìtìgbà yóò padà yóò kárí yóò kárí gbogbo àlè náà mi ní ìgbàlá kárí. bóòdù ìgbà kárí yẹn lọ. ìyẹn pé àwọn nǹkan wà tó bá wà lùjẹ́ ń tẹ̀lé rẹ̀ àwọn nǹkan òní tí wọ̀ ọ́ nínú àdìkúnmọ́ ànẹ́bì torí ẹ̀sẹ̀ tọ́jú tọ́sẹ̀ ìmọ̀ tó bá wọlé pẹ̀lú kíkẹ̀ kẹ́lẹ́ ló padà sí ẹ̀ padà ẹ̀ padà jáde ẹjọ́ kan gẹ́gẹ́ bí tiwa bá padà bọ̀ tó ẹ̀ padà jáde níbẹ̀ ẹjọ́ kan ṣùgbọ́n káyí pé ní wọn àfáàlẹ́ bí sípẹ̀ fáwọn afọ̀kọ́ bá ti wà lùjẹ́ náà àwọn afọ̀yókùn gbọdọ̀ àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ lọ́nà lọ àwọn ẹlẹ́ṣẹ̀ nínú ọmọ yìí sọ̀kánà làlámọ̀ fáwọn ẹgbẹ́ àwọn ṣàpàdé rọ̀úkú rọ̀hìm bìbòmìnì kẹ́bọ́lá ń tẹ̀wọ́n yẹ pé níbi ìdìbò mìíní ní rọ̀úkú rọ̀hìm aláàánú ló jẹ́ fáwọn mùsùlùmí ẹni tí ó sáka fún ọ̀rọ̀ wa ní ó móríire gbogbo wa lánà gbọ́dọ̀ gbá ìlànà rẹ̀ mú agbọ́dọ̀ mọ́ bàbá rà ètò ìpínlẹ̀ fún wa fún náà rẹ̀ agbọ́dọ̀ jìnà tí gbogbo nǹkan tó tako láwọn àdádálẹ̀ táwọn gbé lẹ̀ fún wa táwọn olùkọ́ yẹn náà nífẹ̀ẹ́ wa àlẹ́bí tó nífẹ̀ẹ́ wa rẹ̀ ẹkùn ní ọ́fíà méjì pété ọtí pẹ̀lú tẹ́ lọ́rùn ní àbíkọ́ mọ́típẹ̀ tí ìdajì náà jọ rẹ̀ fún ọwà ìjẹ́ náà tí ìdajì ó pa wọn náà tó bá tún sí ìpẹ̀wọ́n tó fẹ́ yọ wọ́n jáde jẹun àlẹ́bí mú ìṣìpẹ̀ ànábì ní ilẹ̀ anaha àhàmù torí pé òun ló kárí wà á fa òní yé tító yóò jẹ́ ẹ̀ka tó tẹ̀yàn lọ́rùn yóò kárí tó tó débi tó a fẹ́ àwọn bí àdébò àwọn bí àwọn sọ̀rọ̀ àbàfẹ́ ní àtàrà ọ̀nà ha lèmi fún mi ní ilẹ̀ lèmọ̀tẹ̀fẹ́ ṣé ìsìnkú yìí ṣe rò pé ní àwọn mùsùlùmí lọ́jọ́ olùkọ́yọ̀ ọlọ́ọ̀nìkan ní wọn bá ní láàrárá kìí sáwọn nìkan wàlákí náà ha lè kùnfìnì bí na mùsàláwù sí na kápọ̀ ní ṣùgbọ́n yóò kárí lórí gbogbo àwọn alìmúsìnì bí àwọn ẹlẹ́ṣẹ̀ nínú alìmúmọ̀ mi tí wọ́n dẹ́ṣẹ̀ àlejò wa sọ pé kéékèèké o pàtàkì tuntun kan dẹ́ṣẹ̀ yìí sáàgbọ́ ẹgbẹ́ kí ló wà Tọ́rẹ́ lómi lè máa ní àwọn ẹlẹ́sẹ̀ kéèyè kí lànàmì ń bá wú. Ànábì ní tí ó tún máa báwọn ẹlẹ́sẹ̀ náà. Àlùmọ́bà láwù sí ayẹ́fẹ́ ẹ̀ẹ́kẹ́ tí ó ti dọ̀rọ̀ bí wọn. Torí pé ẹ̀ṣẹ̀ nǹkan àdọ̀tí. Àwọn tẹ́tẹ̀ ti tẹ́lẹ̀ wọn. Ìṣìkò mi ní wàá pọ̀ wọn. Alùkákọ̀ ní àwọn aláṣiṣẹ́ ìṣùpẹ̀ yóò mọ bá àwọn náà eléyìí ni hadithi ẹlẹ́ẹ̀kejì hadithi mi tó tún wá tí abu tí yóò tún wá ó ní hadith tó tún bẹ̀ pé ní akhbarana abu muhammad al-mukhlidi akhbarana abdul abbas al-farraj حدثنا قتيبة بن سعيد حدثنا عبد العزيز بن محمد الداروودي عن عمرو بن ابي عمرو يعني شيني كنبار يعني واخبرنا ابو صائب بن خزيمه اخبرنا جدي الامام محمد بن اسحاق بن خزيمه الامام بن خزيمه انا وعن ليه ní àwọn àfáàwà àgbà àti lọ síwájú ọ̀sán ọlọ́ sàárà ní hadathana ali bin hajar an ismail bin jafar an amr bin abi amr an sa'id bin abi sa'id al-mukli al-mukbiri an abi huraira radiyallahu ta'ala anhu sani ilé ìparí tó dọ̀tani abu huraira ونبع على قضاء نبع محمد صلى الله عليه وسلم حديثي وعن مصر أحمد أني أنا من يا أبو هريرة يا رسول الله إلي وجيشي الله من أبعد الناس بشفاعتك يوم القيامة أو ناس ريلي تنشي فيري لجو بدي القيامة torí pé ẹni bá náà bá ti ṣùpẹ̀ fún oṣù torí rẹ̀. àbúrò rà béèrè ilé lọ́dọ̀ anájọ́wà Muhammad sọlọ́wà àríwá àríwá sọ́tà nítorí kí ló ti béèrè kó lè lè bá àwọn tán ẹni yẹn ó ṣe tó nù tó wà ní wọn. فقال أنا مني لقد ظننت ألا يسأل ألا يسألني عن هذا الحديث أحد yẹn mo ti rò pé ẹnìkankan ò ní béèrè àdíjì lẹ́wọ̀ mi ẹnìkankan tó béèrè òsì. tí ó jẹ́ awọ́lù mi nǹkan wọn kò tẹ́ńtò kan béèrè wọn kò tẹ́ńtò kan béèrè àdíjì tí ó ti wájú rẹ àbúrò rẹ rà ẹgbẹ́ ayé pé ní àbúrò rẹ rà ẹni tó láìkì dáadáa mọ̀ rẹ bí ànábi àníbi mo tún mọ̀ fún wọn náà lọ́kọ̀ọ́ wá béèrè irú ìjọba ìlọ́wọ́ ẹwọ ẹmọ bá níbi sọ nímọ̀ ọ̀rọ̀ àìsùnmí ṣírí síká alẹ́ àdé wọ́n ní pé mo wọ̀ kọ́ ọdún jẹ́ àdéjì gan ọkà àdéjì kú gan kò hànàlá sálọ́ máa ti yàgò rírà àlẹ́bí mu àníbi wọn ọ̀pọ̀ ọdún jẹ́ àdéjì gan ọkà àdéjì kú gan àfá ọ̀pá àbúrérà tó ń gbọ́ gánẹ́bí tó ń gbà àbúrérà kó lè ká pẹ̀tọ́ bá ti láti lọ ogún mẹ́bí mọ́ Ahmad tí mo mọ̀ pé ìwọ lọ́kọ̀ béèrè àdíìsì ń pa ọ̀rọ̀ ìfẹ́ ìlọ̀ tó mo mọ̀ pé ọdún kí ni ọdún ìfẹ́ àdíìsì ìdánẹ́bí kọrin àfá àtúnlọ́gbẹ̀lẹ́ ìbí ẹjọ́ pé ń kàtà o sọ níwọ̀n nìkan kọ́ lọ kọ́kọ́ sọ̀rọ̀ ń pa àwọn èèyàn náà ti sọ pé ẹ fi tí ò dá èmi nìkan kọ́ ní kọ́kọ́ fún ẹnu fún ó bá pé èmi nìkan kọ́ ní kọ́kọ́ àbúrò rẹ̀ yíra àmì ẹ̀sẹ̀ ti sọ tí mo lọ́rọ̀ wọn lọ́jà ń tẹ́rẹ́ àwọn èèyàn àbúrò rẹ̀ àwọn bá fi kú tẹ́ sọ́hun ẹlọ́pẹ̀ sọ́hun kọ wọn ẹ̀rí bí àwọn òṣèṣìlì fún àwọn orientalist àwọn tó kọ wọn òòrùn àdàlà fún ẹ̀dá sí kẹfẹ́ ní ìsìlámù wa yìí tèmi tẹ́yẹ bá ń kó nìkan mọ́ mọ́ ọ̀rọ̀ jí wa ni rẹ́fẹ́ǹsì máa ń wà bí ìjọba ń kọ bá sùn àwọn tó àdé lè dákọ wọn wọ́n lè wọ̀ pé kìí sàrùn yẹn gidi anẹ́bí ni àbúrò lè ó wá dúró ti àbúrò rẹ ó ti àná gbogbo lọ́nà yìí ra ń sọ àbúrò ra wọn gbọ́ ayẹ̀dánwò fún àbúrò ra ẹgbà lọ́gbà tó fi mọ̀ láti fi kọ́ ra náà ti bẹ́ẹ̀ ni ará yìí ni ìṣẹ̀lẹ̀

lọ́rọ̀ yóò ká abúlágbájá ọ̀pọ̀lọpọ̀ mọ́sálà ló ń wọ́n dá sí. bẹ́ẹ̀ ni ọmọ ẹwà tó ti kọ́ ìwọ́ tọ́ ráyè kọ́ lé gbọ́tò. àbúrò eré ìtẹ̀rẹ̀ rírọ̀ ìkànnì àlẹ́bí gan jẹ́ ìdíkó fẹ́ràn àdé. bákan náà àdúrà bá ń kú tuntun níyànà ọ̀tọ̀ wà pé kó wọn gbàgbé nǹkan. ọ̀wá ní kẹ̀kẹ́ ti mọ́jú pé àbá àti ọ̀fẹ́ mọ́ ẹ̀fún wá nítorí pé àwọn náà fúra wọn ẹ̀wà ló fẹ́ látẹ̀súgbò àtẹ́yàbí sẹ́mi mo wá sọ́ni àbábà kẹlẹ́gbọ́ ìyẹn pé èyí tó ń sọ yẹn gan-an èyí tó ń sọ yẹn gan-an bá lọ ń bá wù pé ọ̀wá ń sọ pé láti àdébí lọ ń bá rí ọ̀sán lọ́pẹ́ àdébí lákẹ́ mọ́ sọ látẹ̀súgbò tẹ́bá níbi àbá yìí ẹ̀pẹ̀ wọ́n sákèsì ìyẹn ní jẹ́ ìmọ̀ oṣù kábọ̀yẹ̀ ní sọ̀gbù ká máa tẹ̀lé gọ́ọ̀gọ́ọ̀gọ́ ibó jẹ́ pé yẹn nífẹ̀ẹ́ yẹn pé òjò tẹ́bá rí gbígbá rẹ̀ ẹ̀sẹ̀ ìgbó tó bá kú bí ẹ̀ka àtò bá àbọ̀ wa ẹ̀rọ kọ́lọ́ ń járí iṣẹ́ orí ẹ̀kí ìbọ̀rọ̀ fẹ́ sọ yìí ká tó máa pé ènìyàn gbá lórí sọ ìgbẹ́ láti wá rẹ́rìn-ín láti aláwọ̀ wá tó bá tẹ àbúrẹ́rà ń gbà jẹ́ mọ́tálásí ṣe bíbà pé ajẹ sàárà ní sáyẹn bá jẹ kù ní fún jẹ nítorí awala nífẹ̀ẹ́ nìyẹn ìkẹ̀kẹ́ ní oúnjẹ ìmọ̀ kẹ́ ẹjọ́ kẹ́ ẹ̀yẹ lẹ́yìn nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ sọ̀ hábà wọ́n kẹ́ nífẹ̀ẹ́ méjèèjì lẹ́yìn níbi ká ti sọ̀rọ̀ ẹ̀kẹ́ náà pé kẹ́nìkan wá sọ pé lóòjọ́ kan káti sọ àwọn tó kù lórí ìrù nìkan pé ìgbòho wọ́n rí pọ́pọ̀lọpọ̀ nǹkan mí tán ṣe lórí àbú rẹ̀ àlúgbà ọ̀ ní ríru kábẹ̀rẹ̀ ọlọ́ tàbá ní anífẹ́ àwọn èèyàn onífẹ́ àwọn èèyàn kó yẹ pé nífẹ́ wọn lábẹ́ tọ́lọ́n tànẹ́bì ní gbogbo fìlà ẹ̀rẹ́ náà ṣe wọ́n ní gbogbo wà ìfẹ́ tó dáa ká nífẹ́ ọlọ́run wà gbogbo fìlà ká nífẹ́ yẹn lórí kíní lórí ọlọ́run kò tó kánífẹ́ anífẹ́ ọlọ́run kátó wá nífẹ́ ní kíkẹ́ yàtọ̀ tọ́lọ̀ káìsùmọ̀ ní kíkẹ́ yàtọ̀ tọ́lọ̀ káìsùmọ̀ nífẹ́ rẹ̀ ìyẹn ò bá mú. Abu Huraira radiyallahu ta'ala anhu ẹni tó nífẹ́ ọ̀rọ̀ ànẹ́bì ni tó sì dúró sí. Ànẹ́bì sọ ń fi pé àbọ̀tàn kó wọn náà ànábì wa tó wá ń tẹ̀lé tó bá ń pa àbúrò rẹ̀ ráre o ọmọ ọkọ àdíìsì púpọ̀ àwọn èèyàn tó aláwùjọ tó wọn ní àbúrò rẹ̀ ń parọ́ dákòtà látẹ̀lé lọ méjèèjì pé iná náà àti àwọn tí wọ́n jèrè ẹni tó jèrè tó oríire pẹ̀lú pípẹ̀ mi lọ́jọ́ péjà kìámù ó ní mọ̀ nǹkan lálá ilá àìlọ́mọ́ gbogbo ẹni tó bá ní lá ilá àìlọ́mọ́ tó sọ kàálí fọ́nmì kọ́lìbì àwọn mìíràn bá nàkùn yẹn pé kó kọ́ tó sì dénú ọkàn rẹ̀ tó sọ lá ilá àìlọ́mọ́ tó sọ tó sì dégé nìkan lórí ọkàn rẹ̀ yẹgbẹ́ tí ò sẹ́kọ́ tó pe láìlá ìlọ́lá táwọn kọ̀ǹdíṣẹ̀ láìlá ìlọ́lá tó wà lára ẹ̀ nínú kọ̀ǹdíṣẹ̀ ìlẹ́gẹ́ni àlẹ́kìlá sincerity olùkẹ́ni tó ké láìlá ìlọ́lá kò mọ̀túmọ̀tí wí gan ìtumọ̀ láìlá ìlọ́lá ti fi pé kò sí olùjọ́sìn fún mi ìlú òdodo ayábítání ayàtọ̀ ọlọ́wọ́ bá kò sí olùjọ́sìn fún mi lódodo sọ́dún pé wọ́n fi sí ẹni pé kò bá jọ́sìn fún nǹkan mi mọ́ ju tani lọ lọ́nà ọba lọ ṣùgbọ́n tí tó ń fi láyé láyé lọ́pọ̀ níbi tó ń pe nǹkan mi ń kà sábà ń pe yá aláwọ̀ átúmọ̀dé kí ni yá ayá tẹ tó tó lọ́rọ̀ àlùkò àlùjẹ̀ ló ti ń fà tó tó láwọn nǹkan tí ń tó rọ̀ ó gbà pé nǹkan yóò mọ ọkàn ó tún gbà pé ní alẹ́ máa lọ bí sáré adùnmọ̀ bẹ àwọn ẹni ọlọ́run dáa àwọn tó lọ fi máyé lọ́ọ̀nù arigbogbo àtàkàtà táwọn èèyàn ń dá ní ìtòtí ìtakùnlá ìlàìlà ìlú yẹn kọ̀ ẹ́rì pàdébí dèé onílágbéyàn pé láìláì ńlá tó pé báyìí ó máa sọ lé ní pé ọ̀rọ̀ àmùsùlùmí ọ̀jẹ̀ tí wàá sí wa sí láìláì òkè náà lájọ́ ń pè ẹni pé láìláì lọ́la tí fìyẹ̀ sí nǹkan kọ́ tóun mẹ́tò bò wọ́n tí láìláì lọ́la ló ti sọ ẹni tó ti láìláì lọ́la mẹ́tò ti tẹ̀sí ń kọ́ àti tí wọ́n á ti pé láìláì lọ́la gbogbo nǹkan ló ti gbà láyè kó máa ṣe ìròlé àwọn ọmọ oníṣẹ́ àníyù àbí oríṣiríṣi kankan lára ẹni tí ń ṣe láìláì tí wọ́n ń ṣe léyìí anábìnrin tó bá kọ́ káálífọ́ọ̀mù tí bá lọ́sẹ̀ tó bá dọ́kan rẹ̀ ní o ìṣìpẹ̀ wọn ò máa bá yóò sì ṣe tó takò ó. anábìsọ̀ kan náà sọ nígbà láìláì láti ó náà ní àjẹsílára kásọ̀ pẹ̀lú sincerity. alimunafi ni ríyà ìyẹn pé kásọ̀ pẹ̀lú sincerity tí ò gbọdọ̀ sí kárí mi ń bákan náà nínú kọ̀jíṣẹ́ láìláì lọ́la ní àlẹ́ ẹ̀yìn ká mọ̀ ń pa gbólóyìn tẹ́bọ́lọ́ ń tẹ́sọ́ alùpùránì pé ìlà mọ̀ ìṣẹ́ ìdàbẹ̀lẹ̀ hap wà hún yà àlàmọ́ wọn ìṣe àwọn ẹni rẹ̀ náà ń ṣe ìdàbẹ̀lẹ̀ hap wọn hap mẹ́ ní láìlá ìlàlá wọn wítínẹ́ẹ̀sì òdodo ti ṣe láìlá ìlàlá wà hún yà àlàmọ́ wọn tí wọ́n sì mọ̀ ń pa rẹ̀ pẹ̀lúkẹ́ àti kó gbọ́dọ̀ ta ọ̀dọ̀ ẹnìkan tó máa bẹni lẹ́yìn bá fi tí wọ́n ṣe lẹ́yìn òfin tókè tẹ́tùmọ̀ láìláìlọ́lá náà ni wákanáà ẹni ó mọ láìláìlọ́lá ọgbọ̀rọ̀ ní àlìyàkín lórí ẹ̀ ó gbọ́dọ̀ máa mọ̀ dájú lórí láìláìlọ́lá gbogbo ikú bẹ́ẹ̀ náà ni ó gbọ́dọ̀ jẹ́ pé kò ọlọ́kọ́ máa lẹ́nu gbogbo àwọn nǹkan àtẹ̀báyé wa náà láwa kó dànù ni táwa ní òdá mọ́ ni ẹni òdí mọ̀ àwọn dájú láyé láyé lọ́la àwọn kèfèrí láyé ànábì àwọn àbájọ pé àpé ní ọmọ òdájú láyé láyé lọ́la ọmọ lámọ̀dájú ìyẹn ló pàtàkì àtàrí bá bèèrè pé bá lẹ́ni tí ó dá yín ní ìṣèjẹ̀mú fún yín wọ́n ní ta wọ̀tọ́lọ́ àwọn ìlà kí ìlàlá wùlá ilá àìlọ́lá ìgbọ́n tó bá ní kẹ́lọ́ pé láà ilá àìlọ́lá yẹ tẹ̀kìbìrú ìdúró takú o ní sọ yíwu nítorí kí náà ti lọ wọ́n mọ̀ pé tẹ́lẹ̀ bá ti sọ ìtumọ̀ rẹ̀ pé kò sí nǹkan bí ìfẹ́ gbọ́dọ̀ mọ ẹjọ́ sì fún mọ́ o àyàfúlá ní ẹ̀yà tó lọ́ tó bá dáa ní sọ yíwu mọ́ tó bá ń ta ló já wa àgbàpọ̀ lọ́hùn ibẹ́ mọ̀lúkà àìsàn làbáàrí fún àlè ápínà ìṣá ìrìn mọ̀jìnà ṣé gbogbo àwọn òǹkàlékíní bá wà sílẹ̀ nítorí ìṣá ìrìn mọ̀jìnà rẹ̀ ànábìnà bá wí o ọjọ́ nítorí akọrin rẹ̀ ànábìnà bá wí o kí náà fẹ́ ṣe jẹun ọ̀n fẹ́ tó láìláìlọ́lá ara fẹ́ tó mọ́lúkà àjá àlà àlè àtà ìlà àwọ̀ àkídà tó

báwọn kèfè ní jẹ́ lákọ̀ọ́kọ́ tó mọ̀ tí mọ́ láì láì láì jùlọ fẹ́ báwọn kú pé lórí ọdún mọ́ invitation bọ́tá tó ní ọdẹ pé ẹ̀dùn máa bá wọn bí nǹkan ní ìṣòba ẹ̀lú yóò tó máa yọ́ tán jùlọ ẹ̀lú mi wọn àtàláwọ̀ tó máa ṣe ìdè pé láì láì láì ẹ̀lú mi ò tó máa fi nǹkan ní ìfẹ́ lọ́n àbí yóò lè má bẹ̀ẹ́ sí àmì tí àwọn ẹ̀gbà wọn lẹ̀ tó tó máa korúkọ àwọn èèyàn tẹ̀lẹ̀ ń tó tẹ̀lé ìmọ̀mọ̀dájú láìra ìlúgbà bákan náà alùpọ̀mọ́ùn nínú kọ̀ndíṣẹ́ rẹ̀ ni àgbà kólóhùn yìí wọlé àáfẹ́sẹ̀ ẹ̀ alùmùnáfìlì rọ́pà ní dápadà bó láti gbà á ní ọlọ́run nìkan láàmọ̀ ọjọ́ tó fún àbí ayédè ogun tó bá ti dájọ́ ti agbọ́dọ̀ ṣe kíni agbọ́dọ̀ àfẹ́sẹ̀ èyí àgbẹ̀ láìláńlá wá ọlọ́run olóòlò tó wà àwọn ẹ̀yẹ kò kò bá mọ̀ ọlọ́run tọ́lọ́ dẹ̀ àmọ́ tẹ́bí pawá yóò bá gbá rẹ̀ dànù níbi sọ láìláì ńlá kọ́nà nìkan láwọn ẹ̀mí kíni láàmú ẹ̀sìn ìjọ nínú ìdè ogun àdàlù lẹ́yìn ẹ̀ máa ń pẹ́ láìláì ń fẹ́ ìyà jẹ ẹnu ẹ̀mí. bákan náà alẹ́ ìgbé àdúgbà tá a wá gbà pé òkè gbogbo tọ́lọ́ ń rí rèé tá a sọ fóònù kan láàmú ẹ̀sìn àgbà wọlé tá a wá ju wọlé fún yẹn lè kan orí ìgbàlù kó ju ọlẹ̀ kó ṣàgídí yẹn ló bàtà àbá sọ pé orí ti ṣe ọ̀nà lẹ́yìn lè gbà kékeré irú wa ṣé ìbílísì ò gbọ́nà gbà kò náà àbí ó gba ọlọ́run lọ́ba rẹ̀ àbí ó gba ló dáhùn gba ṣùgbọ́n irú kúkúrú wo ló ṣe ọlọ́run ní gbàtà ní ká sọrí balẹ̀ fádámù àbá wà sẹ́kẹ̀rà rẹ̀ ìbòlíìbò bá ju ọwọ́ lẹ̀ ó tagídì wọ́n tọ́gbà láìláì lọ́la náà pé ọlọ́run sọ bẹ́ẹ̀ lọ́tọ́ wá tagídì ayélujára pé ní gbogbo jẹ́lẹ̀ ilẹ̀ ìṣẹ́ ṣe òní ṣe kò sí báyìí ní ẹ̀lọ́ ń kàlá bùkún láìláì ńlá tí ọlọ́gbàgbọ́lọ̀ ti gbàjẹ́ ọlọ́run pé kẹfẹ́ kò fèrè òtagídí tó àgbọ̀rọ̀ fagídí tí ètò bá ti wà láti òfin bákan náà agbọ́rọ̀ nífẹ̀ẹ́ sí alùpàápà alẹ́kìlá wàsílì agbọ́rọ̀ gbàlódé gbogbo àwọn eléyìí nínú àwọn kọ̀míṣẹ́ láìláì lọ́la inú dá sàlàyé ilé ìwọ nínú kẹlẹ́ lónìí kẹyìn ẹjọ́ bá ti láìláìlọ́lá ní àwọn kọ̀ǹdíṣàn o ní àwọn kọ̀ǹdíṣàn tí ò bá pé òṣùpá anẹ́bì lè wọ́n bá yẹn eléyìí obìnrin rẹ̀ fún wa pé ní ìṣìpẹ̀ nínú bí ó ṣẹlẹ̀ lọ́jọ́ pé di àbùsíyàmù bákan náà ìṣìpẹ̀ yìí yóò máa bẹ fún àwọn mòmìnì nìkan àbọ̀fẹ́ tó jẹ́ kẹfẹ́ kódà yóò tó bá àwọn ẹlẹ́tẹ̀ ńlá náà yóò bá gbogbo àlùmọ̀wà ìlú ẹni tí ohun ọlọ́run lẹ́yìn ọ̀kan tí èsè kékeré kódà wọ́n yẹ kó kọ́kọ́ wọná ìsìnkú ó sì bá ń dọ́kẹ́ yóò jáde. ìsìnkú ó bá yóò jáde dọ́kẹ́. ṣùgbọ́n kékeré ń kọ́ ìsìnkú ní báwọn ọlọ́bọ̀ ọba àlejọ́lá ní pàmọ́ǹtà ń bá ìhun ìṣàfá àtòṣà àbẹ̀yìn àwọn tèbèrè àwọn olùsùpẹ̀ tó bá kójọ lọ́nà afẹ́ sípẹ̀ wọn ìsìnkẹ̀ òní bá wọn lẹ́yìn tó bá kúkú kúkúrú sí báyẹn bá pọ̀ ọ̀fẹ́ ẹja abẹ lọ́wọ́ lẹ́gbọ́n kúkúrú ló sí ẹ̀dẹ̀ ẹja abẹ fìdá òkú fìdá òdẹ́kùn òní yọ wọn ìrírí àti gbọ́gẹ́lì mọ̀ fìdá afẹ́ gbàálẹ̀ gbọ́dọ̀ gan-an orí bá tọ́lá tó kò dáwò tẹ́lẹ̀ tí a ní abẹ́túlẹ̀ àti ìdáàlẹ́ pé àti ìkàmí ilẹ̀ pé tí ìyẹn bá ti jẹ́ kéèké ní tó kú tẹ́bá pẹ̀lẹ́kọ́ ọlọ́run dákùn fàánú rẹ̀ lọ́sí ìyàjẹ́ tẹ́bá fẹ́ sí pẹ̀fún ọlọ́run nígbà ẹ̀ríkọ́ ọlọ́run sọ pé yẹn kan ṣàfáàtù ṣáàfìhìn gbogbo ìdìkà olùdìbẹ̀ kẹ́kọ́jọ kẹ́fẹ́ lè ti ìdìbẹ̀ mẹ́rin tó kú mú kékeré tí èdè mùsùlùmí kò ní bá ọlọ́bàá ọba lẹ́kẹ́ ọlájúwà sápù yáwó mẹ́rin ẹ̀pá ya ọjọ́ kan làtẹ́jìdì náfún ànáfún ṣe à fẹ́ni kan ò lè ṣàǹfààní fẹ́ni kejì wọlá yóò kó bá lùmí ní àṣàfà à báà ní gbá fìfẹ́ ẹjọ́ náà ẹ̀yẹ́ bóyá pé ọlọ́run tọ́ lóde bíbí àní gbà tìpẹ̀ ìyẹn pé náà pé kébè nílànà ìyẹn ń ṣe fún ẹni tó tìpẹ̀ rẹ̀ ọmọ ọba ọgbà. wàlá yóò ká fún mi ní ha àdìlò òkòlì tó wo béèlì jọ́nà ẹja lọ béèlì ẹ̀. bọ́lá òun ní ìfọ̀rọ̀ yẹn tó bá ti kú fún kébè rí kò sí tìpẹ̀ fún ẹ̀lẹ́bílì ẹ̀. wọ́lá òun ní ìfọ̀rọ̀ bákan náà wọn àlè wọ́n lè rí hàn lọ́wọ́. àyẹ́pẹ́ ní ìṣìpẹ̀ yóò máa bẹ̀ fún mùsùlùmí owó tó bá ti pé ìṣìpẹ̀ òdì lọ́rùn ìṣìpẹ̀ kẹ́kẹ́ òní bá wọn ẹ̀mọ̀ fún àtọ́lọ́n bá wí mẹ́rán sí àwọn ìṣòfèrè ni. sọ́rọ̀ àwọn àlùkàwárì wàlùmọ̀ tẹ́sílà ẹ̀dá àwọn gbámúlẹ̀ pé kò sí sípẹ̀ ìyẹn náà fún wọn pé mọ̀ọ́sẹ́kì mọ̀ọ́sẹ́kì rọ̀ nígbà hàn kọ́dà àwọn kàwárì jẹ́ káàfẹ́ ẹ̀fẹ́ láti fẹ́ káàfíwú ní ni ló mú wọn ní rìpọ́ọ̀tì fi pé kò sí níbẹ̀ fún nígbìní lọ́rùn àwọn alìmọ̀ tẹ́sí la àwọn ní ẹni wá ti tẹ̀tẹ́ ńlá oyó pààyàn ni oyó mutí ni oyó lè jìnnà ni nígbà tó wà láyé àní pé ní mùsùlùmí bákan náà nípe ní ìpìlí àwọn amọ̀rúbi tí rẹ̀ nìyẹn àmọ̀rúbi tó bì lọ́sẹ̀ sí o wọ́n bá gbé lórí wọn dé ní wà fìlì mọ̀nsílátú bẹ́ẹ̀ náà ni mọ̀nsílátẹ́yìn ó wà fìlì mọ̀nsílátú bẹ́ẹ̀ náà ni mọ̀nsílátẹ́yìn ó wà láàyè ní láàrin méjèèjì ni ànífẹ́ mùsùlùmí àti nífẹ́ kébèrè ìròyìn wá nínú léṣe mùsùlùmí kéde kéde ìṣòro tó bá wá kú lórí ẹsẹ̀ ńlá yẹn wà nítọ̀ ó ti wá di kékeré gbà ẹgbẹ́ àwọn àti àwọn kàwárí náà lọ pàdé ní ìgbẹ̀yìn tó bá tó wá di kékeré yẹn nígbà pé kò sí kíní fún kò sí sípẹ̀ fún gbogbo àwọn ẹ̀rí sọ́mà sọ́mà aláwọ̀ tó dì mí ọlọ́ọ̀ ní ẹnì kò lè ṣìkẹ̀ fẹ́ nìkan inú ẹ̀rí tó tó mú nítorí ní ayọ̀ àlẹ́bí náà ámọ̀nù ẹ̀yin tẹ́ ẹgbọ́n náà bá gbọ́ àǹfíkù mímọ̀ ọ̀rọ̀ nínú bá fún yí ní dúkìá ẹ̀mọ̀ náà ní kọ́bílì àyà àti àyàwó fún kíjọ́ kan tó dé ọjọ́ tó fẹ́ láàbá ìlú bí ní wàlà fún látún wàlà àtàfà à kò sí kátàkárà tẹ́wé yàtà nàbà fọ́lọ́ ní kaba yóò fẹ́ ní ilẹ̀ kò sí bẹ́ẹ̀ káyọ̀ sí ìyìnkẹ́ kò sí wàlà fúnlà bẹ́ẹ̀ ni kò sí ọ̀rẹ́ ayò mi kan ní wàá gbà bákan náà kò sí ìfẹ́ báwọn àwájú lè dúró ìgbé kò sí ìfẹ́ ṣùgbọ́n ibi láti tó àyà ilẹ̀ bá ti tún kúrán nípa kúrán ní fásitì wùbà wùbà lọ kúrán ni mo ń tóra wọn ọlọ́run fi ìjọ rẹ̀ pé yóò sáǹfà nílẹ̀ ní ọjọ́ ìpínlẹ̀ àlùfíàmù ọlọ́run ni àlẹ́ àfìláhùn gbogbo ọ̀rẹ́ ayò yàwó mọ̀ ní ìsìn bá ní bá àbẹ̀rẹ̀ wọ́n tó fara wọn lọ́jọ́ pé ìdí àlìkìyàmá ọ̀rẹ́ ó fàbọ́rẹ̀ ìlà lè mú tẹ̀pí àyàfà tó bá gbó lórí ìfáyà ọlọ́run tọ́rẹ̀ wà wúlò àbí òní wúlò mú yóò wúlò ajé pé ní lọ́rọ̀ tó kò tọ́rẹ̀ ń bí fúlá ní wọ́n ti fi rí ni tó bá dúró déédéé lọ́jọ́ ti tọ́lọ́ ń ọlọ́run bá fọ́nà wọ́tàlá tó fi rìn lẹ̀ pé ìsìnkẹ́ ó máa wà ìwọ́n pẹ̀lú àwọn ọmọ òṣìṣẹ́ tọ́lọ̀ ń gbé lẹ̀. náà kọ̀ǹdíṣẹ̀ títí pé ó fún sàǹfààní pèrè pé kọ́lọ̀ ń fi yọ̀ǹda rẹ̀ lẹ̀ fáwọn tó bá fẹ́ kó sí pẹ̀. ọlọ́run bá wà lè tẹ́wọ́lá ń sọ fún wa nínú ayatul kùrfì ọlọ́run mọ́lá lẹ́rìí ẹ̀ṣọ́ ìjà kò sẹ́nì kankan tó tó sí pẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò sí ẹ mọ láwọn èèyàn bí sọmọ kọ sọyà pé àwa là á ti fẹ̀yìn àlàfo ìjọwájú Ọlọ́run tí wọn tó mọ ibi tó rà á ti jọ náà Ọlọ́run ní ẹnìkan ò lè ìfẹ́ tó lè fọdà kó o ti fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ńlá bíbí ni àyàfi tó bá fi yọ̀ǹda rẹ̀ lẹ̀ ẹgbẹ́ àgbọ̀yẹ pé ní ìsìnkẹ́ wà lọ́rùn wọ́n pẹ̀lú kí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run wọ́n kọ́ wà láyé pọ́ọ̀tù orúkọ mọ́ra rẹ̀ jáde lọ wọ́n kọ́ fẹ́yà kọ́ lọ sí pẹ̀fún yẹn kan ẹ̀rí pé ìjọra ẹni lójú tó tó yẹ o ọ wọ́n sọ pé ní lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan mọ́ àbí lọ́dọ̀ bàbá alágbájá tẹjọjọ́ rẹ̀ àbí lọ́dọ̀ bàbá rẹ̀ àbí lọ́dọ̀ ọ̀gá tó kó yíjọ́ àbí lọ́dọ̀ àwọn aláṣẹ láyé gbà ilẹ̀ ọ́fíìsì gọ́ọ̀mù náà báyìí àwọn àwọn ọ̀ṣẹ́rẹ́ ni kèé tẹ̀mí sọ́ọ̀fẹ́ wọ́n fi máa fi hàn lọ́kàn balẹ̀ ẹgbẹ́ lè fi lọ́kàn balẹ̀ ní òdá kan náà wọ́n bá ti gbọ́ pé àwọn náà ti pẹ̀lú ọgbà gbogbo tó bá ti ní kẹ́mọ̀ ìṣẹ́ náà ti gbà bàbá wa nù wọ́n ti tẹ̀ wa tó ti tẹ̀ wa lọ́rùn ẹtí fọwọ́ lálẹ̀ pé òun ti pẹ̀yẹ̀ látàyè rẹ̀ sá fún rẹ̀ sá fún ẹni bí ni pé ìwọ́n kọ́ bẹ́yà pé wọ́n wà náà tọ́lọ́ òkú náà dájú nígbà ni wọ́n bẹ́ẹ̀ lọ́rùn kọ́ ẹ̀ ní lórí súnà kẹ́lẹ́ tó sọ yóò àwọn oní àwọn oní lànà burúkú ọ̀nà ìlànà gbèrú yẹn lẹ́ àwọn ọkọ̀ ọ̀kọ̀ yóò àwọn oníkọ̀ọ́kọ̀ àbànáàdìkọ̀ abẹ̀tìjẹ́ ẹnu ọ̀yẹ́ tó wọ́n gbọ́rù inú ọ̀sán ọ̀dẹ́ tí wọ́n wà láti kẹ́yìn káàtó lọ́gbọ̀n tó wálé ẹgbẹ́ àwọn àìmọ̀ àwọn àìmọ̀tò àrùbà ti lọ

títí ń bẹ ṣùgbọ́n the evening pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ni. eléyìí náà jẹ́ rọ́ọ̀tù fún àwọn abájẹ́ náà ni àwọn àlùkàwárí tàbí àlùmọ̀tẹ́bílà fẹ́lẹ̀ òṣèlúfẹ́. àwọn mọ̀tẹ́bílà àwọn kàwárí wọn ẹ̀yà àpáwọn míì pọ́blẹ́mù wọn ni pé àwárù ni wọ́n kéwọ́ pé àwárù kí náà ní àwárù olójú kan ẹni tó bá fọ́tù kẹ̀lẹ́kẹ̀lẹ́ àwọn olùkíjẹ́ jíde rí náà tí ó bá ní méjèèjì wọlé ní kíní àmọ́ àwọn olùmọ̀ ojú kẹ̀lẹ́kẹ̀ rí náà gbogbo ẹ̀rí pé kò sí jìpẹ̀ kò sí jìpẹ̀ náà ṣégíní na mọ́ ti dúdú bí ẹ̀rí pé ìṣìpẹ́ wà ọ̀fẹ́ ni tọ́lọ́ bá ṣégíní ó bá yọ̀ǹda fún alùsùn náà ọ̀lùjàmọ́ lẹ́nu pé ìlànà wọn balance fún mẹ́rin tó jẹ kán mú torí pé wàá kó gbogbo náà kàtó lè mú ọ̀rọ̀ ẹ̀sìn jáde ọjà àwọn ilé ìsìn gbogbo ọbẹ̀ ta léèdì sẹ́wọ̀n mọ́ tálù sínú ẹ̀gẹ́ tó lé lórí àtàbà àfọmọdéwù ìtọ́kútọ́ ìbàyàn lórúkọ dé túnẹ̀ fẹ́ mọ́ ń pa rẹ̀ kọ́ká nàlá wọn mọ tálù sínú ẹ̀kọ́ ìfẹ́nu àti àìfẹ́ mọ̀ tó tó wá jẹ ọba lé wọn lórí tọ́lọ̀ ń kó tàbí wa onítọ́kì ni pé ìsìnkẹ́ ń bẹ lọ́rùn ànábì jẹ́ pé ìsìnkẹ́ ó bá àwọn àlùmọ̀ ọ̀hún ṣùgbọ́n ìsìnkẹ́ yìí pẹ̀lú kíni pẹ̀lú yọ̀ǹda àwọn ọlọ́bí ọlọ́wà lókọ́ yọ̀ǹda fún báwọn èèyàn yóò kùnà bá àtànẹ́bí náà ní o wọ́n lè fi ṣe tó o lè ṣiṣẹ́ àbútọ́lọ́ bá fi yọ̀ǹda lẹ̀ lọ ọlọ́ba ọba lè ṣe ọlá ó ní wàláyé ṣàwọn ilà nímọ̀ nẹ̀rù sádọ̀ gbàtọ́lọ́ sọ̀rọ̀ pa màláìkà bá ṣe tó àwọn tó wọ́n ṣe lọ́nu o ọlọ́nà màláìkà tó ti wọ́n ṣe tó pẹ́ káyà yìí wọ́n lè ti pẹ̀fẹ́ nìkankan ńlá ìmọ̀nyọ̀rọ̀ sádọ̀ àyàfẹ́ tọ́lọ̀ bá ṣe kiri tọ́lọ̀ bá yọnu sí ìwà àkóòdìmọ̀ púpọ̀ gbọ́ ayà yìí màláìkà tó ẹ̀fẹ́ lọ́lọ́ ni wọ́n lè ti pẹ̀fẹ́ wọ́n ní ọ̀nà kejì rèé o àkọ̀ndíṣà kejì rèé tó wà fún sípẹ̀ ìkan wà fẹ́ni tí ó sípẹ̀ kí ni ìtó wà fún ìsinmi wà fàmíṣẹ̀ tó ló bà mí tẹ̀gbẹ́ sípẹ̀ ìkejì wà fẹ́ni tí wọ́n sípẹ̀ fún sáná sípẹ̀ fún ayọ̀ ẹni tó sípẹ̀ fún kí ni ìkejì tó wà fún ọlọ́run gbọ́dọ̀ yọnu wọ́n wá ní ọlọ́run yìí yọnu fẹ́ni kẹ̀kẹ́ ọlọ́run ní ẹsẹ̀ ní kẹta àti ọkọjá kéde ó jẹ́ mùsùlùmí ìyẹn láti lọ pé ní ìsìnkú òde bá kéde nítorí pé òun tẹ ó tẹ ẹbọ fún ni a ní ìsìnkú òní bẹ́ẹ̀ni kankan àmọ̀lẹ́kà òní ìsìnkú bẹ́ẹ̀ni kankan àyàfẹ́ ni sọ́lọ̀ ń bá yọrun sí ọlọ́bọ̀ wa lè kọ́ra ń sọ fún aláyé mi nínú alukur'an ọlọ́run àkáàmì mọ́làkì àìmọye ogun lọ́gọ́ mọ̀lẹ́kà sísàmà wa tọ́wà níbo wọ́n wà ní sánmà láàbùkù ní ṣàfà àtúnṣe à ìṣìpẹ́ wọn ò tí ẹ̀ lè ṣàǹfààní rárá àwọn mọ̀lẹ́kà táà ti sáà fẹ́ lọ́rùn yẹn o ọlọ́run ti ti fẹ́ wọn ò lè ṣàǹfààní ńlá mi bá di àyà àbálọ̀ wà àyàfi lẹ́yìn ìgbà tọ́lọ̀ ń bá fi yọ̀ǹda lélẹ̀ pé ìrẹ́ lágbájá náà mọ̀lẹ́kà ó náà lè ṣìpẹ̀ àgbẹ̀lú kínní pẹ̀lú yọ̀ǹda kọ̀ndíṣà alákọ̀ọ́kọ́ nù. Bímọ ìyàṣá, ẹgbọ́n bá tún wá fẹ́ ní ojú wọn náà ni ó wàyá àrùntọ̀ tó sì yọnu, tó yọnu tẹ́ni tí wọ́n ń sekí ni, wọ́n ti pẹ̀ sí tó tún dè wọ́n nì. Ẹni tó bá ti pẹ̀ ní ojú gbé yẹn lórí abẹ́sùn pẹ̀ fún yóò jẹ́ tọ́lọ̀ yẹn ló sí. Ẹni ọdún òsì yọ ní kẹ́ni kankan àti tó jẹ́ kẹ́ni tó ibi àgbẹ̀ ní ìṣìpẹ̀ kọ́ ìbínú tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ gbẹ̀dẹ̀ àti àrùn agbọ́dọ̀ gbà bẹ́ẹ̀. àwọn oríṣiríṣi wa ní ìṣẹ̀lẹ̀ yìí lágbára máa ṣàlàyé fún wa. ẹ̀rí tó jẹ́ ìṣẹ̀lẹ̀ èyí tí ó jẹ́ sàpánẹ́bí. sẹ́nìkan tó ò ní bánẹ́bí ẹgbẹ́ bẹ́ẹ̀ àwọn àfa àpẹ̀kọ́nà mẹ́ta. alákọ̀ọ́kọ́ ni àṣàfà ápùlù ọ̀gbọ̀n kí ìfẹ́ yìí tó lágbára tó tóbi ìṣìpẹ̀ yìí bá rí bàbá tó ń ṣìpẹ̀ fún jẹmọ́ ẹlẹ́tẹ̀ àbí ẹlẹ́tẹ̀ àníbi oṣù ẹ̀ gbogbo ẹ̀dá kọ́nà jẹ ìdájọ́ wọn àdídì ó kù púpọ̀ jẹ́ pé alẹ́mọ́lẹ̀ kàmí ẹ̀yẹ̀ ẹ̀yọ̀ bí ó ṣe wá. tátúlù bá gbélé iná wá jẹ mọ́ Abu Huraira ni Abu Huraira radiyallahu ala anhu bá eh? a ti ń sọ inú mọ̀ ọba wọn fẹ́ ẹni tó lọ ń wọn bínú rẹ̀ ọ̀rẹ́kà náà ti mú fọ́sára ni ẹni tí ń kan àpáta tó lọ ń gbò lórí rí ògbó ẹ apáta orí orí rí fún àbúrò rẹ̀ kọjá ẹni yóò yọ lù sí. àbúrò rẹ̀ àjọ àdìsí wa ó lànà bí aná sẹ́yìdì náà ti yá mọ̀ sí yára. èmi ni sẹ́yìdì náà àtiwájú gbogbo ẹ̀dá lọ́jọ́ ọ̀gbìn àbùjá jẹ̀mọ́ àláyé gbọ́ balábíwájú wa ànẹ́bí náà. ànẹ́bí wa ní ìdí tí ń sọ yìí ẹ̀mọ̀ bí ó ṣe wáyé olùtọ́nà gbogbo àwọn awọ àdínà wà láàkiri àwọn tó ti lọ àtàwọn tó ń padà ń pọ̀ ọlọ́ọ̀kọ́ wọn jọ fi sọ ìdìn wá àṣẹ sáàyè kan jẹ́gbẹ́ gbogbo yóò máa rí wọn òun wà fún mọ́ ilẹ̀ ẹlẹ̀ òun tún mọ́ ilẹ̀ òun yìí ń yọ yìí ta ló mọ ibi tó wà àwọn máìlì tó lè kí ní kan mílíọ̀n ní máìlì tó wà wọ́n tàbí torí kò lè tó débẹ̀ ọjọ́ tó bá mú ẹ̀wé ni wọ́n ti wọ́n sọ ọkọ̀ kálukú wọ́n wà fún wọn dẹ̀ndẹ̀lẹ̀ tó bá dọ̀ wọ́n. àyẹ̀wò àwọn àna onílà yìí ló ogún ogún èèyàn bẹ́sẹ̀ rẹ̀ bá ti pọ̀ sí ẹni ẹlòmíì bíi àtẹlẹsẹ̀ nìkan ẹlòmíì lójúgún. ẹlòmí ìdẹ́kùn rẹ̀ ẹlòmí ẹ̀tẹ̀ nírò gẹ́gẹ́mọ́ òkú lẹ́mọ̀ tẹ́gẹ́mọ́ lẹ́mọ̀ rí àyẹ̀ ń máa wà nù wàhálà yìí pẹ̀tẹ́ ẹjá lọ bá àwọn èèyàn kan bá ti pẹ̀ lọ́dọ̀ ọlọ́run inú ẹni lọ bá oní bàbá wa alẹ́ wọn wà gbogbo àwọn ọmọ rẹ̀ rèé kò sẹ́ni kẹ́tí ò ní pẹ́ra rẹ̀ lọ́mọ rẹ̀ gbogbo wa lọ́mọ rẹ̀ bá a bẹ lọ́wọ́ bá tí ó ti ẹ̀dájọ́ ẹ̀sẹ̀ tó bá ní ẹ̀wọ́n tẹ́lẹ̀ tí bá nínú àti ò bá sí ìdájọ́ tí ò kẹ́tí ẹ̀dájọ́ fún ọmọ bí lọ́rọ̀ wọn lè ní yóò jà sí. ádámù náà ni ah, ọba ádámù ni ah, ọlọ́run bínú kan ẹ̀kẹ́ kò bírú ẹ̀rí kò sí lọ kò sí ní bírú ẹ̀ mọ́ kí wọ́n jẹ́ èso àti yóò kọ́ sọ fún ọlọ́run bínú pé ẹ̀rí àkọ́jọ́ kọ́ lọ́jọ́ kojú ọlọ́run láì bínú yìí ọlọ́run bínú ẹ̀ ti gbogbo ọdẹ ká gbogbo láyé pé àjọ ọlọ́run àti ọ̀daràn kan ẹ̀ gbogbo ẹni pé nǹkan yẹn yóò lágbá Adam tó jẹ́ pé bàbá gbogbo bẹ́ẹ̀ ti ọlọ́run. ìwọ ìwọ fẹ́ pátípátí wá sọ pé ìwọ lọ sí ìpèyẹ sáníwọ́ ẹ̀rí àkọ́kọ́ nádàwọ̀ àti pé ọlọ́run ní mọ́jú èso kan mo jẹ́ kí ládàmù sẹ́wọ́ ó sẹ́lọ́ ọlọ́ni fàáfà ádámù rọ́bà ó fàgáwà ádámù ó sẹ́lọ́ onínà tí ó dá tó mẹ́ sọ́bà rọ́bà ó fàgáwà lé àbí

ẹni tí mo bá ń ṣe kíni ó bá ń sífẹ̀. alọ́bánu kẹyà nù áńtà awàlò rúṣò tí wọ́n kọ́kọ́ òjíṣẹ́ tọ́lọ̀ kankan ìlà alìlẹ̀ àrùn tọ́lọ̀ rẹ sílẹ̀ ẹ pé ètí ní olúmọ̀ fi kọ́ lójú àwọn èèyàn nígbà àkókò òjíṣẹ́ tọ́lọ̀ wàkọ̀ nípa mọ́ọ̀kà wọ́ọ̀ ìṣàkúwọ̀ tọ́lọ̀ tó yẹ ẹrú tó ní tó mọ́ dúpẹ́ jẹ́ ìyẹn gbogbo kọ́lì tó ìràwé ọ̀tọ̀ fún lò wọ́n lè wá wọ́n ti ṣẹlẹ̀ tó alẹ́ nù bá a bọ́ lọ́wọ́ bá rẹ̀ kí ni rúùn lóòótọ́ rúùn lóòótọ́ tiẹ̀ ẹ̀rí bá bá tẹ́mínà ṣeré tẹ́mínà fi pèlè ní pé náà fi náà fi ìmínà ń sáà láfẹ́mi ara mi ọ̀ká mi lánàá. Omi ẹ lọ́dọ̀ Ibrahim àtùmọ̀bá Ibrahim pẹ̀kẹ́ àǹtà nàbí yùlá yíwá kàlílùhù min hàlìl àwọn ilé Ibrahim ní kàlílùlá àyànfi ọlọ́run ipò pé yẹn jẹ́ ọ̀rẹ́ yìí tó wọnú ní kíni ó là téèyàn di àyànfẹ́ odùkọ kọ̀líkùlọ odùkọ hàbíkùlọ khalil yẹn lànà bí sọ́nù hadithi kan ní nínú lọ sàkọ́bà sàkọ́bà ní khalilan kama sáka bá ní ìkọ̀rọ̀ yìí mà kàlí ìlà ọlọ́run mú mi ní kàlí jẹ́ mo ti mú ìdúró yẹn ní ìfẹ́ jẹ́ kàlí ìlú lánà. báwa ti fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba nu Ibrahim náà sọ pé à ọlọ́run bí bínú kan tí ò fi rú ẹ̀ mọ́ àti pé tẹ́mi náà ṣe tí mo ṣe rè èmi náà wá àtàlà fún ẹ̀mí ara mi ẹ lọ́dọ̀ mú ká. àwọn anábì ọlọ́run bá ń darúgbà wọn ń rú làásì mi o. Nuh Ibrahim Musa abẹ́lẹ̀ Musa ilẹ̀ Musa anta Rasulullah ilẹ̀ lòjíṣẹ́ ọlọ́run fọ̀dọ́lá kọ̀mọ́ obìnrin tààlá ti ní ní kàláàlì ọmọ ọmọ ọba rẹ̀ ìjọ ọlá ó gbọ́lá fẹ́ tẹkílímù ẹgbẹ́ni wọn pé ọlọ́run sọ̀rọ̀ tí musa gbọ́ ní ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ gẹ́gẹ́ musa gbọ́ ìyẹn ìlànà tó ṣe ẹ̀rí pé nù pọ́lìsì tí musa tó mẹ́rin bá bá bẹ́lọ̀ bá ti fẹ́ ọba rí ti ṣẹlẹ̀ sí wa ìwọ náà kúkú rí àlẹ́ mi musa ló sọ tiẹ̀ ló sọ tiẹ̀ lẹ́mi náà ṣe kí mo ṣe rèé ẹ̀dì àwọn sáà níbi ọlọ́run ṣe bọ́lọ̀ ti borí jì wọ́n ti fún mi ní ẹ̀dì tó ní ìta ìwé láti lọ pàdé ọlọ́run ìwọ́n ń tẹ̀ wọ́n tako fi ọlọ́run tako ẹ̀sìn ọlọ́run ọdún tó mọ bẹ́ẹ̀ àkọ́ sí pẹ̀. ayélujára ní pé mo pẹ́ nìkan ó ń lájà ní o ló ṣe pé tìyẹn ó lè tì wọ́n tẹ́ ìnìkan kú kò sí ọlọ́run borí jì àdébí bá ojú tẹ̀sí sí láti lọ pàdé ọlọ́run. iwọ ọ̀yí nínú ẹ̀tẹ̀ wọ́n tún ní Ọtụtụ sí kẹ́kẹ́ ọ̀tún wọn sọ fáwọn èèyàn pé aláwà là á ti pẹ́ yín òfin dá lójú tó fáwọn lọ. anábì mú sánú ya fún wà yẹn náà ìyẹn jọ ń sọ tó wa kalimatuhu alqaha ila Maryam wa ruhu minhu gbogbo ọlọ́ni tọ́lọ́ ń jùsùn mọ́rí àpẹẹrẹ yá tó ń báyà kú pé nìkan ọ̀ ní bàbá ẹni kò súnmọ́ yá rẹ̀ pàkàlámùkà náà fi máa hàlẹ̀ gbogbo níbi rẹ̀. Anábì ìrìta níwa ní ìfẹ́ Abu Ila Muhammadin ẹmọ lọ́dọ̀ Muhammad Faya. Faya fún ni, anábì ni wọ́n wà bá mi, sọ fàánùmá. Faya kò ló ni ya Muhammad. An ta Rasulullah ìrẹ́ lòjíṣẹ́ ọlọ́run. Wà ká bá mú àmì yá ìrẹ́ lè pé àwọn ànábì ọlọ́run àwọn amadíyà àwọn ẹ̀jẹ̀ tí kò ní ìlànà náà olùsẹ́ tọ́ta kò rí o káyọ̀ tó bèrè òjì ìgbẹ̀yìn àwọn ànẹ́bí ọlọ́ ẹni tó bá ti gbà yóò wọ́n kó lánàá ní ìsìlámù tó gbà pálẹ̀ bí mi tó ń bẹ lẹ́yìn tani lẹ́yìn ànẹ́bí wa mọ̀ nítorí ká mímọ̀ tako olùsẹ́ ìlòyìn sáni pé sáni bí ifá tó bá tó kalẹ̀ àjọ sáni bí tó wá lẹ́yìn ànẹ́bí ẹgbọ́n sáni bí mi wá ànẹ́bì tó ti wà tẹ́lẹ̀ ní ìsáyé lọ báyìí kò sí ànẹ́bì mi wá ní pẹ́pẹ́pẹ́ ìgbàlẹ̀ bí mi ìdè tí ò sí ìyẹn ní òsì mọ́ fẹ́ẹ́ tó láyé rẹ̀ tí ò sí kó fẹ́ wá lò lókù ni kò sí lu ti yí ọkọ̀ ní gbàgbọ́rọ̀ fún ọ̀la káàmù àtàkọ́jà wọn ní ìbámu nínú ẹ̀ta tó lọ tó fún ẹni pé gbogbo ẹ̀jẹ̀ tiẹ̀ tó ti tẹ̀síwájú pàmòtò àkàrà àbí tó ti tẹ̀ sẹ́yìn lọ́dọ̀ mórí gbogbo ẹ̀jẹ̀ báwa bẹ́lọ́ ìrẹ́ Muhammad ọdún táwà ń bẹ̀. Anábi ni fàáàtì Fásitán Arṣ. Ìgbà ìní wà lọ rí ló wà lọ abẹ́ àlàárì, àlàárà ṣe ọlọ́run. Fàákọ̀ sáàdìdà lè rọ̀bì, ó ń wà á forí balẹ̀ fọ́lọ́hun ọba mi. Anábi tó jẹ́ àyànfẹ́ ọlọ́run, tọ́lọ́ ní pé tí gbogbo ẹ̀dá rẹ̀, òun ló lè gbóyà pé kí ń lọ́dọ́ lọ́lọ́ ti bẹ̀rẹ̀. àníbi ni ó ń lọ bí alára àti ọlọ́run òun àforí balẹ̀ fọlọ́run mi fún mi yẹ fún ọmọ aláyámí mọ̀hánìlì ọlọ́run bẹ̀rẹ̀ wá kọ́ mi ẹgbọ́ ní nǹkan tí ìfi yìí síbi inú yẹn ti wálẹ̀ sáré wọ ti fi àwọn èèyàn àníbi ni bẹ̀rẹ̀ wá kọ́ mi láwọn nǹkan ẹ̀yìn ìfi وحسن ثنائه عليه شيئا لم يفتحه علي لم يفتحه على أحد قبلي ebe tọ́nà òfẹ́ nìkan kan ti fún ọ̀tẹ̀ ní àníbi náà lọ lóun kọ nìkan tó lè fi ní ọlọ́ tó lè fi pé túmọ̀ ìkọ́ onígbà náà sọ fún pé yá mọ̀ náà mọ̀ ìrẹ́ mọ́ mọ́ ní ìrìfà ara àtàkì wá gbóòrò rẹ̀ tó ti báyìí tòótọ́ béèrè tó bá fẹ́ wọ́n fún ẹ wá fà kò sáfà wá sí pẹ̀ báyìí kò sáfà àgbà sì fẹ̀rẹ̀ anábì nípa arúgbó wà sí òun agbórí mi lókè fún akóòlù ìdíkọ̀ ọ̀nà mi kọ̀ọ̀kan wọn sọ pé ìjọ mi ìjọ mi. ọlọ́wọ́ bá mi jọ mi ọmọdé àrọ́ mi ìwọ ọgọ́ ti lé ìjọ tànẹ́bì ọ̀dà plánù bó ti kàn ṣe nǹkan ní òjò tálẹ́bá ní ọmọdé ọmọdé wọn náà yẹra rẹ wò sọ ètò ọwà nu wọn báyìí bí lẹ́yìn tí wàá ti sínú ìjọ ànẹ́bì kò sọ̀rọ̀ fún wọn ànílò ní ìjọ mi ìjọ mi fàyùkọ́ náà yá mùsùlùmí rẹ mùsùlùmí kúndùkúndù. من أمتك من لا عفوا أدخل من أمتك من لا حساب عليهم في الأبواب الأيمن في الأبواب الأيمن من أبواب الجنة مو أول يكلم أو جورة تو هني تديرو مو أبغى كم هنا الجنة وهم شركاء الناس فيما سوى ذلك من الأبواب ẹwà náà yẹ kó yókù àwọn náà tún lè bá yẹn kẹgbẹ́ ṣùgbẹ́ kan wà special fún àwọn àwọn sọ̀tánàlá. Adébìnrin wà lẹ́bi náà kù díẹ̀ dẹ̀. Mo fi ẹni tẹ́ni ìníwà lọ́wọ́ rẹ̀ mo fi búra. Iná báyìí náà ìrìnlẹ̀ bẹ̀rẹ̀ ayé. Awọ ẹlẹ́kùn méjèèjì ẹ̀wọ̀n jákè mìsọ́rà àlùbáàbò nìyẹn. Mìsọ́rà páàtì kan báyìí èkejì báyìí irú ilẹ̀kùn tá irú eléyà kò ní ní sọ̀rọ̀ oúnjẹ bọ̀tẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ méjì hmm? ẹ̀pá lè sí kankan pa ìkàdé anábì ní israel àwọn ilẹ̀kùn méjèèjì tó wà láàrin méjèèjì ní màfàrẹ́ ìjánná kàmà bẹ́ẹ̀nà mọ́ká wà hajj ó jẹ́ ó fẹ́ tó ń tó wà láàrin mọ́ká àti hajj àwọn kàmà bẹ́ẹ̀nà mọ́ká wà bá sọ̀rọ̀ àbí ó fẹ́ tó láàrin mọ́ká àti gbogbo tó bá sọ̀rọ̀ ẹbí mi ara ayélujú ó ní ẹ̀ka lẹ́kùn yẹn àbí kí náà àwọn àbí mọ́kànlá ẹbí mi àbí àbá wẹ́dà àbí kí náà àwọn wẹ́dà lẹ́bi dé àbí táwọn kápẹ́ntà èyí ò kẹ́ o wọ́n wá bí yìí o nípa bá mi lè mọ̀ ẹ ẹ gbọ́ káwọn bá di lónìí dẹ̀kọ̀ àlùjẹ́nà lábẹ́ tírì àyè tó jòkó jùlọ aláwọ̀ àkọ́bà ètò kàn wọ́n ní náà o ètò kàn wọ́n náà lè gbé ṣé bá gbọ́ àti wọn yóò máa rìn inú ṣé ṣe kẹ́ káwọn yẹn ẹ̀kọ́ ọ̀rọ̀ tàwọn ìlú ààrẹ ẹ̀kọ́ wọn. ìtàn ní ṣẹ̀jẹ̀ kó yọ àpé ní awọ́ ẹ̀sìn ẹlẹ́kùn tó wà láàrin rẹ̀ síkejì ó dàbí kí ni ẹ́ tó tún lọ́kà sí bàtọ́rọ̀ wà nílùú ìrà àjẹlẹ̀ nì ẹ mẹ́ka ẹlẹ́wọ̀n jógráfì tẹ́wọ́yé ànábì Muhammad sọ́lá táwọn tí ìsìpẹ̀ tí ó tóbi jùlọ ó ní à ń pè ní al-maqam al-mahmud al-maqam al-mahmuda wab'athuhu maqaman mahmuda al-maqam al-mahmud àyè yìí gẹ́gẹ́ àbí ìsìpẹ̀ yìí náà pẹ̀lú al-maqam al eléyìí nítorí lẹ́yìn eléyìí ní ìfẹ́ àkọ́kọ́ tí a nílò ọ̀rọ̀ tó lán tí ó ti pẹ̀lú òṣèlú tí ó bá dùn pé fọ́lọ́ǹtẹ̀ fi ìyọ̀ǹdálẹ̀ ẹ̀rí fọ́lọ́ǹ fi ìyọ̀ǹdálẹ̀ láti àfọ́lọ́ǹ tó gbá ti fẹ̀ láti fi ìdájọ́ láàrin àwọn ẹ̀dá nínú àti fẹ́rẹ̀ tí ó tún máa ṣe àmọ́ padà ṣàlàyé sí iwájú insha Allah ní ọjọ́ mi tí ó ti pàtàkì ó gbọdọ̀ wà nínú àdìsọ́kàn wa kò ní ká gba ìsìnkẹ̀ gbọ́ ká gba ìsìnkẹ̀ gbọ́ lọ́wọ́ àjọ pé ní ìsìnkẹ̀ yìí ta ni ó mọ ọgbẹ́ fún jẹ́lẹ̀ mùsùlùmí mùsùlùmí wo ẹ́ tẹ́lí ti pẹ́ ámọ̀ kọ́ta ń rí mùsùlùmí o ó dúró dédé àti ẹ́ àti tó dúró dédé àti tó dúró dédé sára ń gbọ́ ní tí tí ìfẹ́ àpàrà wọn ṣàlàyé ìbí bẹ́ẹ̀ ń tẹ́gbẹ́ bẹ́ẹ̀ àjẹ́lẹ̀ pẹ̀lú wọ́n ẹ̀fẹ́ ọlọ́dúnrún ètò àlùjẹ́nà alẹ́bí ó tó á ti kẹ̀kà ẹ̀tún bá fi kó fún ẹ̀fẹ́ tó tó àlùjẹ́nà ò ní ti ti pẹ̀ àmìwà ìjà àti dídá wọn fifty fifty ni níbo láwọn àtọ̀ wọn mọ́ àbí ọlọ́run ìgbà àti pẹ́ wọn wọ́n dé àyè àlùjá náà àtàwọn àtìkẹ́ náà tí a padà máa lọ fúnra wa tó àwọn àlùkàwárì àwọn ní ẹlẹ́jẹ̀ ńlá ò ní wọ́n ní kò dé ẹ̀sìn ìpẹ́ lásán kò sí ìpẹ́ lóbi àti tẹ́lẹ̀tẹ̀ ńlá ni àti kò tẹ́lẹ̀tẹ̀ ńlá kò sí ìpẹ́ àtàwọn àlùmọ̀kẹ́ ńlá ilé ìṣẹ̀lẹ̀ àná àlùkò náà tó ìrún faraàlù tó lè kà fara àwọn èèyàn tí ó bá jẹ́ lẹ́sẹ̀ ńlá torí pé ìṣiṣẹ́ ti kíni tí ó gba àwọn tó bá ti jẹ́ pẹ́ bọ́lẹ́ ti kó tó ti wà lórí ìsìláàmù ní o ẹ̀sẹ̀ lẹ́sẹ̀ ńlá kèfèrí tẹ́lẹ̀ mẹ́wọ̀n kèfèrí lòun tẹ́lẹ̀ kùtùmí ẹ̀ ń sọ ṣùgbọ́n àwọn ẹni ilé ní alùsùn ẹ̀kọ́ máa lẹ́sẹ̀ kiri mọ́ ẹ̀ẹ́dẹ́ ló ń ká yẹká kébèrè ìkájẹ́ wà tó òdá kan máa ń tiẹ̀ yóò kọ́kọ́ kan ni yóò kọ́ jóná ó fẹ́ẹ́ ti dáwà náà ni ẹ o gbogbo àwọn onímìlíà tó ń ta àtakò tún náà ó ti dọ̀rẹ́ wọn náà ẹni tó bá dárúkọ sí ẹni kan máa pẹ́ ni tó bá ní tí tókòtò olóòkè ẹni kan máa pẹ́ ni tó bá jábọ̀ ẹni kan máa pẹ́ ni ta ló ń bọ̀ yìí o ta ló ń bọ̀ yìí o ẹ dábẹ́ gba orúkọ súnà yìí jẹ́ nítorí pé ẹni fi ibi kẹ́ni fi hàn àtọ́wá ní ẹni nìkan ó gbá yẹn kan ó ẹni nìkan ó ń lórí kíní kan gbogbo ẹ̀ lọ́ọ́ máa lọ bá lọ́ọ́ máa gbé ọ̀rọ̀ wọn ìgbèríkọ̀ ìtàkùn súnà tó dúdú lọ bẹ́ẹ̀ àbí ìtọ́nà àwọn èèyàn.

wá mú yẹn kan jáde pé tó ń ṣe káàkiri rè káyẹn bẹ̀rù ọlọ́ ọlọ́ba sànù wa tààlà kó sànù wa ṣe kó kà wá fún àwọn ọmọ lẹ́yìn ànẹ́bì tí wọ́n rí ìfẹ́ rẹ̀ tí ó yẹ pé ní wọ́n jọ máa àlùjẹ́ náà tó wá rí sípẹ̀ tí ìpele àlùjẹ́ náà ó tún ga sí bẹ́ẹ̀ ní kọ́lọ́ ń tó wa kọ́lọ̀ kí ó mẹ́tẹ̀ wá fún àwọn tí wọ́n ní sípẹ̀ lẹ́yìn ìgbà náà gbégé